gbogbo wa tá à ń gbọ́ ká lọ ṣàtúnṣe because kò múnú ènìyàn dùn gbogbo nǹkan tá à ń rí ní ìsìn àwòbá lọ́wọ́ àwọn bàbá yẹn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni sà. àpọ́sọ ayọ̀ babalọ́lá ò gbé kalẹ̀ mọ́sórí mọ́ládé kò gbé kalẹ̀ akíndayọ̀mí kò gbé kalẹ̀ bẹ́ẹ̀ àwọn yẹn ò tiẹ̀ ní nǹkan kan ó ń ṣe mí láàánú ẹ rí gbogbo téèyàn kan tiẹ̀ rí nísìnyí gan ẹ̀rù gan ń bà mí àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ ṣùgbọ́n èmi ìbá sọ fún àwọn ìránṣẹ́ ọlọ́run àtiwọ́ tó pera rẹ general evangelist àtiwọ́ tó pera rẹ ní <laughs> eh, eh, igbákejì evangelist ẹ lọ yí padà torí ẹ̀sìn yín gbogbo àgbáyé ló máa gbọ́ o ó sì ṣe é ṣe àtúnṣe ṣe wà iwájú ò ṣe lẹ́yìn sí. Si àwa dẹ̀ ń lórí òkè inú bá bí mi mo ní olúwa ẹni tó dá wàhálà yìí lẹ̀ tí wọ́n ń pariwo ẹ̀ mo kú o olúwa ní sọ́n tó fẹ́ nìyẹn mo ní bẹ́ẹ̀ ni mo dẹ̀ dédò mo dẹ̀ sọ fún gbogbo àwọn èèyàn báyìí lolúwa wí olúwa ló máa mú Adédìbú kúrò ó pé ọjọ́ keje lọ́lọ́run máa dédé ibùkún jáde. síbàlà àyà. Gani Adam gbọ́ ohun tí mò ń sọ fún ẹ gbọ́ ohun tí olúwa ọlọ́run àwọn ọmọ ogun sọ fún ẹ má jẹ́ kí àwọn ọba àwọn olóṣèlú Sunday Igboho má jẹ́ kí àwọn tó yí ọ ká kàn gbàbọ̀dẹ̀ tiẹ̀ kàn gbàbọ̀dẹ̀ tiẹ̀ torí ẹ̀yin lọ́lọ́run máa gbógo tó pọ̀ jù fún lẹ́yìn ìgbà tí ọlọ́run bá gba gbogbo ògo náà àwọn èèyàn á tún gbógo fún ọlọ́run tó lóye. pastors kan tún wà ń sìn kọ́ńtẹ̀ wà tó ń gbà wọ̀nyàn lọ́kọ́ káàkiri ó pè rẹ̀ ní fall and die mountain of kìnnìkan kìnnìkan ẹ wá wo wọ́n ṣe ń ṣe ìwòsàn fáwọn èèyàn ní church wọ́n ní anointing lélẹ̀ ẹ̀wé lè sà ṣé ó bójú mu kí wọ́n máa ya èèyàn sí mímọ́ kó ní ó ṣe corridor deliverance. ẹ wo ìjọ wo lélẹ̀. wọ́n pè wọ́n lẹ́mẹ̀fẹ̀m náà ni wọ́n ní corridor prayer corridor prayer lélẹ̀ obìnrin kan ní. sàdúrà mi bàyí sà. ẹ jẹ́ kí n sọ gbólóhùn kan nípa. ó tẹ̀ tún ó pọ̀ tó ń sẹ́ẹ̀dì síwájú. ẹ mi ò fẹ́ mọ́ fẹ́ sá mi ò fẹ́ ẹ paná ẹ paná ẹ. mo ti pa sá. ẹ ṣe rí jọ tí ọlọ́run tọwọ́ olúkọ̀yà gbélẹ̀ olúkọ̀yà ò kíyèsára òun náà ti gbéjọ yẹn lé ìyàwó ẹ̀ lọ́wọ́ ìyàwó olúkọ̀yà tó ń pè ní Ṣadé ìdólọ́lọ́run ti rán mi sí pé ọmọ inú omi ni ìyàwó ẹ̀ ó dẹ̀ ti gba iṣẹ́ ìránṣẹ́ yẹn mọ́ lọ́wọ́ so hmm, eh, agbára máa bẹ òróró a máa wà lóòótọ́ ẹ̀bùn a máa ṣiṣẹ́ téèyàn sì ní mọ̀ wípé ìwàláàyè ọlọ́run ti ṣe kíni ó ti kú ọ̀nà ayé ènìyàn káwọn náà lọ ṣàtúnṣe èmi náà tí mò ń sọ̀rọ̀ kémi náà lọ ṣàtúnṣe gbogbo wa tá à ń gbọ́ ká lọ ṣàtúnṣe because kò múnú ènìyàn dùn gbogbo nǹkan tá à ń rí ní ìsìn àwòbá lọ́wọ́ àwọn bàbá yẹn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni sà. àpọ́sọ ayọ̀ babalọ́lá ò gbé kalẹ̀ mọ́sórí mọ́ládé kò gbé kalẹ̀ akíndayọ̀mí kò gbé kalẹ̀ bẹ́ẹ̀ àwọn yẹn ò tiẹ̀ ní nǹkan kan ó ń ṣe mí láàánú ẹrí gbogbo téèyàn kan tiẹ̀ rí nísìnyí gan ẹ̀rù gan ń bà mí. kó tẹ jẹ olùkọ́yà iná gbogbo táwọn àṣírí ń tù yìí wọ́n gbà wọ́n lọ sí court káàkiri àdèrè inú bíbélì pé kí kírísítẹ́nì má gbé lọ sí court. ẹ ìbá tó bá jẹ́ pé lórí òtítọ́ ni tó lẹ́rìí ọkàn tẹ́rìí ọkàn rẹ̀ sì dá lójú kò ní ìdí pé kó gbé àwọn èèyàn lọ sí court kò ní ìdí tẹ́rìí ọkàn rẹ̀ bá dá lójú kò ní ìdí ṣe é rí olúwa sọ kankan fún mi bóyá ó wà níwèé àsọtẹ́lẹ̀ pé àṣírí àwọn ìránṣẹ́ ọlọ́run máa tú ní nàìjíríà. wọ́n sọ pé ní on the on the fifth of uh, september twenty twenty náà lára àwọn tó jáde ńgbà yẹn náà sọ pé eh, pé ọlọ́run sọ pé tí bàbá ọba ṣọ́ra ìyẹn bàbá adébóyè pé wọ́n máa molest ẹ̀ before the year end this year end pé you be molested so then ìwà pé the ọlọ́run máa disgrace a lot of dubious ministers of God too starting from uh, eh, t from that last year till 2023. Hmm. that God is going to destroy olúwa yóò fi wọ́n ṣẹ̀sìn àwọn ìránṣẹ́ ọlọ́run hmm. alágàbàgebè tó yẹ wọ́n ti yípo kúrò lẹ́ọ̀nà ọlọ́run. bẹ́ẹ̀ni hmm. so pé ọlọ́run máa ọlọ́run máa disgrace wọn pátá bẹ̀rẹ̀ láti last year twenty twenty títí wọ twenty twenty three ìgbà tí ẹ tẹ̀rí kòrónà ńlá sí àyẹn táwọn ránṣọ́ náà bíi bàbá Adébóyè àti àṣìmọ̀ló sì ń bẹ àwọn ẹjọ́ ẹ mú ọrẹ wá o ẹ bá máa sunú lé kẹ máa wà nú tọ́lẹ̀ kẹ máa wà nú bẹ́tún kẹ máa yàgbẹ́ ẹ ṣáà sanwó-rí sínú. last two years ni ẹ. twenty twenty sir. twenty twenty eh, twenty nineteen. no twenty twenty ni last year. twenty nineteen ni twenty nineteen ni. àìsàn kan máa ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé ní twenty nineteen. pé jáde àwọn ènìyàn máa kú pé ikú máa pọ̀ ní gbogbo àgbáyé so ilé jáde bẹ́ẹ̀ni yes ní twenty nineteen lórí òkè lọ́dọ̀ bàbá bẹ́ẹ̀ni exactly so ní twenty nineteen ló ti jáde pé àìsàn máa pọ̀ níbo àgbáyé pé ó máa bí wine máa blow all over the world pé àìsàn tẹ́bí kò gbóògùn ó máa ṣẹlẹ̀ tí àwọn ọ̀pọ̀lọpọ̀ máa kú gan hmm. ní towards the end of twenty nineteen ló jáde hmm. kó tó di pé wá ṣe ní twenty twenty. olúwa ló sọ fún mi ní orí òkè ẹpin mi àkókò ni olúwa ti sọ fún mi. ẹ̀rù bà mí sá. bí ṣe rí èyí tó ń ṣẹlẹ̀ ní India lọ́wọ́lọ́wọ́. Hmm. a ti sọ yẹn náà. ti India. bẹ́ẹ̀ni a ti sọ. Hmm. wọ́n máa ṣe India máa gbà pé ọlọ́run ni ọlọ́run. Hmm. wọ́n gbà pé ọlọ́run gangan ni ọlọ́run àwọn òrìṣà tó wọ́n gbé sínú ọ́fíìsì. bẹ́ẹ̀ni wọ́n máa gbà pé torí ohun tó ń ṣẹlẹ̀ ọwọ́ ọlọ́run ló ti wá sà. Hmm. àwọn èèyàn sọ wípé ọwọ́ China ọwọ́ àwọn ìjọba ènìyàn náà lọ́lọ́run máa lò hmm. ìjọba ènìyàn ni ọlọ́run máa lò olóòtú hmm. ṣe rí tí ẹ yá padà sí àwọn ìránṣẹ́ ọlọ́run yẹn. mo lọ ṣe ìpàdé kan ní Àkúrẹ́ ní ní ọ̀bà ilé làkúrẹ́ mo ló lọ́wọ́ sọ fún mi pé nǹkan kan máa ṣẹlẹ̀ nílùú àkúrẹ́ ó máa mi àkúrẹ́ tìtìtìtìtì kò pé ọjọ́ méje ní nǹkan kan jábọ́ lọ́ nìkan yẹn jábọ́ láti ọ̀run sí ojú ọ̀nà ọ̀wọ̀ sàkúrẹ́ wọ́n ní gbogbo ilẹ̀ àkúrẹ́ mì tìtì kó tó dìgbà yẹn mo tún lọ ṣèpàdé kan náà ń bẹ̀ sọ fún mi pé àṣírí ìránṣẹ́ ọlọ́run kan máa tú gan ìyẹn ni. Eh, títóbi rẹ̀. sọ títóbi rẹ̀. bẹ́ẹ̀ni. Hmm, ọmọ yẹn sọnù láàrin pé wọ́n gbàdúrà thirty minutes kí gbogbo church díjú ọmọ ọdún kan. kí n tún pè wọ́n ṣàkíyèsí nǹkan kan náà tún máa ṣẹlẹ̀ lákùrẹ́ yẹn o hmm. ó ṣeé ṣe kó jẹ́ inú ọdún yìí ọdún tó ń bọ̀ hmm. torí ìránṣẹ́ ọlọ́run kan wà lákùrẹ́ tó mì àkùrẹ́ tìtìtìtì olúwa ní ẹni òkùnkùn lòun náà ìyẹn máa burú gan o èkejì ṣẹ́ríjọ CAC àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ ṣùgbọ́n èmi ìbá sọ fún àwọn ìránṣẹ́ ọlọ́run àtiwọ́ tó pera rẹ general evangelist àtiwọ́ tó pera rẹ ní <laughs> igbákejì evangelist ẹ lọ yí padà hmm. torí ẹ̀sìn yín gbogbo àgbáyé ló máa gbọ́ o ó sì ṣe é ṣe àtúnṣe ṣe wà. mi ò mọ̀ bóyá ẹ mọ̀ pé ó ti ń ṣẹlẹ̀ ní London bí amọ̀rin Bádéjọ ṣì ń reveal àwọn tax kan tán escape ní WOSEM ní CAC then ní last year àbí year before the last bàbá kan tó jẹ́ pé wọ́n gbé nǹkan ọmọkùnrin wọn síta tó fi ń tòsí ọmọ ìkan náà ọmọ ìjọ wọn ní bàbá yẹn ti báyàwó sùn ó wàá fẹ́ bá ọmọ woman yẹn sùn but unfortunately bàbá bàbá ọmọ tí wàá gbọ́ bàbá yẹn wá ní kó set it up gbogbo fídíò yẹn wà ń ta ń gbà yẹn jẹ́ bàbá yẹn sọ pé do you want to see it tí wọ́n wà hóhò ṣé kìí ṣe pé olúwa ló ti bẹ̀rẹ̀ sí ń ṣe ìdájọ́ ní CAC bẹ́ẹ̀. olúwa ni hmm. Hmm. ṣé kìí ṣe tó wà ń sàlẹ̀ mí. ìyẹn tẹ̀ kiri. Eh, olúwa ni ṣẹlẹ̀ tó wà ń sàlẹ̀ mí ìyẹn ti bẹ̀rẹ̀ sí ṣe ọmọ ẹ̀ ti jẹ́ mo lọ bá bàbá òye lámú olólùwà sọ fún mi pé lágbájá báyìí olúwa ní ẹ̀sìn ẹ̀dẹ̀ ọjọ́ alẹ́ pé òun á jẹ́ kí àwọn ọmọ ẹ̀ máa fi ṣẹ̀sìn àwọn ọmọ ẹ̀ sì ti fi ń ṣẹ̀sìn àwọn ọmọ ẹ̀ torí ẹni òkùnkùn lòun náà ògbóni lòun wọ́n tẹ̀ lọ́n pàdé wọn nu ọjà nígbà kan tó ń gba ògbó ilẹ̀ tó ń kó yẹ̀pẹ̀ láàárọ̀ kùtùkùtù wọn sọ yà ah, bàbá kílẹ̀ ń gbálẹ̀ fún ẹ fi kọ́ fáwọn lẹ̀ pé kí ló kàn wọ́n wẹ̀lú yẹn sá. ṣé olúwa ní wọ́n máa ṣe wọ́n máa ẹ̀sán bọ̀ sá. ẹ̀sán bọ̀ hmm. ó máa bẹ CAC wò tó kọjá bẹ́ẹ̀. jìbà. Hmm. wọn ò lè kú ní ìsìn torí wọ́n máa ṣẹ̀sìn ẹ̀sìn yẹn gan tó bá kú gan ẹ̀sìn yẹn máa bò kò ní sí. dá wọn sí fún ẹ̀sìn wọn. ẹ̀sìn yẹn ẹ máa ríran wò hmm. ẹ máa ríran wò. níṣẹ́ pé mi ò lè dárúkọ wọn mo ti dárúkọ wọn fún yín gbà tí a wá sọ́dọ̀ prophet. prophet bẹ̀tọ̀ ẹ̀sìn yẹn pọ̀ ọlọ́run fẹ́ ọlọ́run. ọlọ́run fẹ́ fọ ìjọ ìmọ̀ sá. Ah, yóò fọ hmm. yóò fọ yóò fọ púpọ̀ mo mọ̀ pé àwọn tó ti rí mi ní dòó tó ń mọ̀ mí káàkiri gbogbo orí òkè torí wòlé orí òkè lèmi. jíba. gbogbo ohun tó ń ṣẹlẹ̀ wọ̀nyí wọ́n ti gbọ́ mo ráwọn tó pè mí láti Canada pé bàbá ohun tó lúwa tẹnu yín sọ báyìí tó ah baba. mo rántí ọjọ́ kan tí mò ń lọ sí eh, <laughs> mo ń lọ sórí òkè ìdóyè náà ni mo wá dé ìwò go slow wọn láwọn agbèrò ń jà ọdún yẹn ti ṣe díẹ̀ báyìí o ah mo ní olúwa ẹni tó ń torí ẹ̀ jà olúwa mú kó láàyè olúwa ní ṣe ohun tó fẹ́ nìyẹn mo ní bẹ́ẹ̀ ni olúwa ní màá mú kúrò ìyẹn ni adédìbú. Hmm wọ́n dá wàhálà lẹ̀ gbogbo gbà yẹn ìlú yẹn máa ń dàrú ìwòrò máa wà ní ọ̀dà. dàrú iwájú ò ṣe lẹ́yìn ò ṣe padà sí àwa dẹ̀ ń lórí òkè inú bá bí mi mo ní olúwa ẹni tó dá wàhálà yìí lẹ̀ tí wọ́n ń pariwo yìí mo kú o olúwa ní sọ́n tó fẹ́ nìyẹn mo ní bẹ́ẹ̀ ni mo dẹ̀ dédò mo dẹ̀ sọ fún gbogbo àwọn èèyàn báyìí olúwa wí olúwa ló máa mú adédìbú kúrò ó pé ọjọ́ keje lọ́lọ́run máa adédìbú kú dáadáa. jíbala haya. ọlọ́run ọba àwa dúpẹ́ jésù so ọlọ́run ń bẹ ṣe tàtijọ́ bíi tàtijọ́ ká padà sí ojú ọ̀nà ìgbani gbogbo tí mo lè sọ ṣe rí àwọn politician yẹn ẹ fi ẹ dákẹ́ máa wòran ẹ máa ọ̀pọ̀lọpọ̀ a máa fi wọ́n rẹ́rìn-ín kọ́ni tó parí àmì yẹn sì ilẹ̀kùn yẹn ti ṣí ọ̀rẹ́dì ẹ̀sìn wọn fẹ́ máa jáde bọ́sítà a máa fi wọ́n rẹ́rìn ìkànlọ́tẹ̀ mú lamẹ́ríkà níjẹta pa gọ́vnà Ogun State Rufai abigi lórúkọ ẹ̀ wọ́n lọ́ mú gbó jí three hundred and fifty thousand dollars ní three hundred and fifty million dollars ló fẹ́ jí ló ti fi ọgbọ́n gbà oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. kékeré lẹ rí yẹn kékeré lẹ rí yẹn fíìmù sì ń bọ̀ gangan kékeré lẹ rí gbogbo àwọn politician gbogbo àwọn tó dààmú àwọn ènìyàn tí wọ́n fi ìyà jẹ àwọn èèyàn hmm. olúwa ní ìran wọn ò ní sí mọ́. Hmm bí ìran Akíntọ́lá ò ṣe sí mọ́ tí olúwa sọ fún mi nìyẹn. ẹ tún ro ọ̀rọ̀ iná sìn kí èèyàn tó lo iná àwọn èèyàn máa ń gbọ̀n tí nepa bá ti dé. ẹ ọlọ́run ń bẹsẹ̀ mo ló rán àwọn ogun ọ̀run wọn sọ idà kalẹ̀ idà yẹn ìpadà idà yẹn ìpadà ìjà sì máa ṣẹlẹ̀ ní north ìjà sì máa ṣẹlẹ̀ ní north ìran àwọn ọmọ Buhari ò ní sí mọ́ ẹ lọ́kọ tí mò ń sọ ẹ sílẹ̀ Olúwa ló sọ bẹ́ẹ̀ kì í ṣènìyàn àwọn ìran Muritala dà. wọn sì mọ sáré sọ. ọlọ́run bẹ́ o most especially ní orílẹ̀-èdè ayé ọlọ́run tẹ̀dọ̀ sí orílẹ̀-èdè Yorùbá ẹ̀ tó kọjá bẹ́ẹ̀ olúwa ni wo bí ìtẹ́ mi ní ìtẹ́ Yorùbá ìtẹ́ tèmi olúwa ni ìtẹ́ yorùbá. mo wà ní orí òkè àwọn sẹ́ráfù ní ọjọ́ kan orí òkè ẹ̀rìmọ̀ ọdún yẹn ti pẹ́ o bàbá yẹn máa wà láyé wọ́n pè ní bàbá ẹ̀ eh, mo dẹ̀ ti rántí ọ̀ṣíkọ̀máyà wòlíì ni eré àkútè yẹn ní ṣọ́ọ̀ṣì ẹ̀ wà kérúbù ni olúwakàn ní kí n lọ mo máa ń lọ orí òkè yẹn bí mo ṣe ń lọ lọ́ọ̀kọ́ lé mo máa kò sórí òkè tẹ́mi ò mọ nàìjíríà. kí ló dé orí òkè ẹ̀dẹ̀ náà sà. orí òkè ẹ̀dẹ̀. bẹ́ẹ̀ ni kò sórí òkè tèmi ò mọ ìrágbèjì máa ń lórí òkè bẹ́ẹ̀ mo lè wánú gbé ìrágbèjì ọ̀sẹ̀ mẹ́ta káwọn èèyàn máa mọ̀ pé mo wà lókè. Hmm. fún agbára olúwa. máa nítorí ìbápàdé àwọn áńgẹ́lì ó máa ń ṣẹlẹ̀ ìbápàdé àwọn ogun ọ̀run ó máa ń ṣẹlẹ̀ ọlọ́run lè mú èèyàn lọ nínú ẹ̀mí torí mo dúpẹ́ mo mo rìn púpọ̀ mo súnmọ́ àwọn wòlíì tí n bá sọ àwọn ìfàmì oróyàn tó ń ṣiṣẹ́ nínú ayé mi ó pọ̀ ìfàmì oróyàn bá dáre ṣiṣẹ́ nínú ayé mi ìfàmì oróyàn òye lámì bàbá máa yọ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé kí ló mi ò tẹ̀ rí nǹkan kan ṣebí ẹni bá mi wá ọ̀jọ̀gbọ́n ni àwọn ènìyàn ńlá ni wọ́n ní orílẹ̀-èdè yìí náà ní nàìjíríà yìí hmm. wọ́n mọ̀ mí dáadáa àwíkòkò lójú ọlọ́rọ̀ lèmi hmm. òsínjẹ́ pé kínní kí ni advice ẹ̀tẹ̀ fẹ́ fún wọn torí kátó kásẹ̀lẹ̀ mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ iléèwé láyé ìgbà tẹ̀yìn dàgbà missionary school wà káàkiri tó yẹ pé oore ọ̀fẹ́ làwọn èèyàn fi wo àwọn skúùlì kí ló ti ń pè CMS Anglican gbogbo oríṣiríṣi bọ̀ ìsìn àwọn òye dípò tó tún wá jẹ́ missionary sí wọ́n dá skúùlù ẹ̀ ọmọ tálíkà ò lè tọ́wọ́nù ìjọ ò lè mọ́mọ́ wọn lọ́bẹ̀. ọjọ́ tálíkà ló dá owó tán fi dá skúùlù ẹ̀ ibẹ̀ nǹkan tó a rí tó ṣẹlẹ̀ náà nìyẹn sá. cac tálíkà ló dáwó jábù. ẹ jábù mẹ owó tó àwọn ọmọ èèyàn fi ń wọ bẹ́ẹ̀. tí wọ́n lẹ̀ ẹ tí yorùbá bá dúró kò lè sí yẹn mọ́ torí mo èmi rí nínú ìran pé ọ̀fẹ́ ni skul máa dà nílẹ̀ yorùbá mo rí nínú ìran ṣeun jésù kristu mo rí nínú ìran wípé yorùbá ń ṣe mọ́tò wọ́n ń ṣe plane mo rí nínú ìran ohun tí mo rí pọ̀ gan-an mo rí nínú ìran pé àwọn òyìnbó wa ń gbé nílẹ̀ Yorùbá tán pọ̀ àwọn òyìnbó tí a ò expect pé wọ́n lè wá fi wọ́n lè wá jókòó tí a ò expect mo rí nínú ìran ṣe rí bàbá Ọbásanjọ́ yẹn àyànfẹ́ ni ṣùgbọ́n aláìgbọ́ràn ènìyàn ni ní olúwa fi hàn yín pa wọn because wòlíì kan sọ ní ọ̀dà di pé àbí wòlíì kékeré kan sọ pé ọlọ́run fẹ́ lò wọ́n láti tún Nàìjíríà ṣe. àwọn orí ọ̀fẹ́ yẹn ti kú lórí ẹ̀ ìgbà tó ti wọ ní 1990 1999. wọ́n padà láti inú ẹ̀wọ̀n. bàbá máa yọ bàbá tí mo sọ pé mo wà lọ́dọ̀ ẹ̀. bàbá takwabi lórí òkè ni bàbá yẹn ó gba àdúrà ó ní olúwa gba ọ̀pá àṣẹ yìí kó gbélé yorùbá lọ́wọ́ ọjọ́ tán bá ti ń gbé ọ̀pá àṣẹ yẹn lé yorùbá lọ́wọ́ jẹ́ kó fi ayé sílẹ̀ ó dẹ̀ rí bẹ́ẹ̀ abubakar ń gbé ọ̀pá àṣẹ lé ọbásanjọ́ lọ́wọ́ ni bàbá máa yọ̀ dákẹ́ ìgbà yẹn láti fún Ọbásanjọ́ ní oore ọ̀fẹ́ láti tú ohun tó ti bàjẹ́ ṣe wọ́n dẹ̀ ń kọ́ sí kò gbọ́ ohun tó ń fẹ́ jẹ kò jẹ́ kí wọ́n gbọ́ Yorùbá ní ajá tó bá máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ solution ò lè wá látọwọ́ ẹ̀ mọ́ bàbá bàbá Akíntóyè yẹn mò ń gbàdúrà fún mo dẹ̀ dúpẹ́ pé àdúrà yẹn ń gbà àdúrà tí mò ń gbà fún ni ò ti jẹ́ kí wọ́n rí àwọn ọmọ ẹ̀ pa mò ń gbàdúrà fún gan torí mo rí pé a fún bàbá yẹn ní solution a fún bàbá yẹn ní solution ìdí ni mo fi sọ mọ́rọ̀ lẹ́ẹ̀kan pé káwọn Sunday Igboho àwọn Gani Adams kan má jà. Chief Sunday Igboho àti rárá mi ò mọ̀ rí mi ò mọ̀ rí ṣùgbọ́n ohun tọ́lọ́run fi rán Sunday Igboho ló ń ṣe yẹn kó dẹ̀ tó kó tó máa ṣe mi ò mọ̀ rí o olúwa sọ fún mi pé bàbá ẹ̀ ti ba, sọ̀rọ̀ nǹkan kan bàbá ẹ̀ ti bá lára àwọn nǹkan tí bàbá ẹ̀ bá sọ ló ń ṣẹlẹ̀ sí lénìí. yẹn bàbá tó bí òun fúnra ẹ̀ lọ́mọ. bí òun fúnra ẹ̀ lọ́mọ. mi yẹn rí sáà. olúwa ló sọ fún mi. Mm olúwa ló sọ fún mi so kò sóhun tí ọlọ́run ò kì í lò kò séèyàn tó ọlọ́run ò lè lò lọ́nà tó wu ọlọ́run ọ̀nà tó wu ọlọ́run lọ́lọ́run gbé tiẹ̀ gbà nìyẹn ṣùgbọ́n kí Gani Adam má jẹ́ kí àwọn èèyàn ti òun kí Sunday Igboho náà má jẹ́ kí àwọn èèyàn ti òun mo pe bàbá wa Akíntóyè mo sọ pé kó sọ fún Sunday Igboho kó ṣọ́ra fáwọn tó yí ká kó ṣọ́ra fún wọn fáwọn tó yí ká kó ṣọ́ra kó má gbọ́ wọn ní wọn pé èkejì dẹ̀ ni wípé kó má jẹ́ káwọn ènìyàn kọ ẹ̀yìn òun àti bàbá yẹn síra torí ọ̀rọ̀ Yorùbá ti níyanjú mo yìí sọ kódà gan nínú ìpàdé tá a ṣe mọ́jú mo tún sọ mi ò sọ. ṣíbà. Hmm. èmi ò mọ nǹkan kan kí ló kàn mí ṣé mi lọ school ni bí i ṣe politician mi ò sì gbowó lọ́wọ́ politician àfọ ọdún ìbákú ṣalága nígbà tá à ń ṣàjọ̀dún ó mú ó mú ó lóun donate million ó ní kí n wá gbà mí olúwa ni má lọ gbà mi ò lọ gbà á hmm. ìwé ìyẹn cardinal fúnra rẹ ẹni sà o gbé fìlà cardinal. mi ò ó máa gbọ́ o máa rí ohun tí mò ń sọ mi ò lọ gbowó yẹn. olúwa ní kẹfẹ máa fọwọ́ kàn. wọn máa mi ò lọ gbà. one million la máa pè sá. ah million. Hmm. one million naira. owó tó fún mi ó fẹ́ ó máa ju one million lọ. Hmm. mi ò lọ one million lọ. Ah pọ̀ dẹ̀. so pé kíní kí ló kàn mí mi ò gbowó lọ́wọ́ ẹ̀ mo ṣe ìpàdé nínú ìjọ ẹ̀ tọ́lọ́run tún rán mi sí alára àwọn ìyàwó ọ̀ṣọ́fà wá sínú ìjọ ẹ̀ tí ẹnu tọ́lọ́run tún tẹnu mi sọ̀rọ̀ sí màmá yẹn mo gbé máìkì lẹ̀ bá àwọn ìjọ mọ̀ pé mo ti gbé máìkì lẹ̀ mo ti jáde ẹ díjú ẹ gbàdúrà olúwa àánú ọlọ́run àánú àwọn èèyàn mọ̀ pé mo ti jáde mo ti dẹ́sẹ̀ lẹ́sùn tẹ̀ tó bẹ̀ sí pé bàbá níbo lẹ́wà ẹbí ti kúrò láàrin yìí so ẹ kàn jọ kàn má kàn má jẹ́ kí ẹ torí èṣù burú. Ọ̀túnba Gani Adams. kàn kó kó kó jọ kó jọ kó má gunra ẹ kó má ṣera ẹ kó má kó má ṣe kọjá bó ṣe yẹ lọ kàn fi sùúrù àti ìfẹ́ kàn má jẹ́ kí àwọn ọba àwọn ọba àwọn olóṣèlú Gani Adam gbọ́ ohun tí mò ń sọ fún ẹ gbọ́ ohun tí olúwa ọlọ́run àwọn ọmọ ogun ń sọ fún ẹ má jẹ́ kí àwọn ọba àwọn olóṣèlú Sunday Igboho má jẹ́ kí àwọn tó yí ọ ká kán gbàbọ̀dè tiẹ̀ kán gbàbọ̀dè tiẹ̀ torí ẹ̀yin lọ́lọ́run máa gbógo tó pọ̀ jù fún lẹ́yìn ìgbà tí ọlọ́run bá gba gbogbo ògo náà àwọn èèyàn á tún gbógo fún ọlọ́run tó lò yín so aláṣẹ ẹ bàbá amáyọ máa ń gbàdúrà kan wọ́n ní akíkú aláṣẹ tí kò kú iṣẹ́ ó lé ẹni tó bá ṣe dópin la máa gbàlà àìkú aláṣẹ tí kò kú iṣẹ́ o ẹ jọ̀ọ́ ẹ máa torí gbogbo àrà tó ń dá yẹn ọwọ́ Ọlọ́run ló ti wá o gbogbo ọ̀rọ̀ tó ń sọ yẹn ìwọ gángan ń sọ ni bó ṣe ń ṣe yẹn kò yé ìwọ gan Ọlọ́run ló wà ń bẹ̀ o kì í ṣe agbára o kì í ṣe agbára yín o Gani Adam kì í ṣe agbára ẹ Sunday Igboho kì í ṣe agbára ẹ Ọlọ́run kàn gbé yín kalẹ̀ láti fi yín kọ ìtàn rere ni. Shiva tẹ́ ẹ̀ bá rí àwọn wòlíì tó ń bá yín sọ òótọ́ èmi ti bá yín sọ òótọ́ kẹ́ ẹ ṣọ́ra torí èmi mọ̀ wípé ìwọ Sunday Igboho ẹ̀mí ẹ̀ ò ní lọ sí. Si ìwọ Gani Adam ẹ̀mí tiẹ̀ náà ní lọ sí bàbá Akíntóyè ẹ̀mí yóò ní lọ sí gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń à ń gbàdúrà gan àwọn kìrìsìtẹ́nì ń gbàdúrà wọnú igbó orí òkè olúwa dákun gba àwọn àyànfẹ́ sílẹ̀ gba àwọn àyànfẹ́ sílẹ̀ gba àwọn àyànfẹ́ àdúrà pọ̀ àdúrà pọ̀ tí wọ́n ń gbà káàkiri káàkiri lórí Yorùbá bí Ọlọ́run bá wá gbé yín dìde láti lè mú kí solution wá kò wá yẹ kẹ́ ẹ fìjà ṣe kíni kẹ́ ẹ fìjà ṣe èmi ti sọ tèmi fún yín o torí èmi mọ̀ bọ́lọ́run ló ń lò yín kì í ṣe èṣù ṣùgbọ́n ẹ má jẹ́ kéṣù yá yín lò àlàáfíà ni fún yín. ǹjẹ́ ní advice fún àwọn ọba ilẹ̀ yorùbá because a rí inú àwọn ọba yìí náà sọ pé wọ́n ń wo nǹkan tó ń ṣẹlẹ̀ ń gbẹ̀dẹ̀ pé. kí aláàfin lọ kí èsàrà. jíbà hmm. aláàfin of Ọ̀yọ́. aláàfin of Ọ̀yọ́ wòlíì wòlíì máa ń fọba jẹni tí orílẹ̀-èdè bá dàrú wòlíì ni ọlọ́run máa ń gbé dìde láti tún orílẹ̀-èdè ṣe kí aláàfin lọ kíyèsára púpọ̀ púpọ̀ mo bá yín sọ̀rọ̀ ọba lamidi aláàfin Lámídì Adéyẹmí sir Lámídì Adéyẹmí kú bàbá yèyé the second ni lórí three. mi ò mọ kú ọlọ́run ọ̀ní kú bàbá yìí. mi ò mọ mi ò mọ tó ń jẹ́ bẹ́ẹ̀ so kàn lọ ṣọ́ra kàn lọ ṣọ́ra kàn jọ́ kàn jọ́ kàn lọ ṣọ́ra gan-an ọlọ́run máa ń mú wòlíì rí ohun tí wọ́n rò pé àwọn èèyàn ò rí o kan lọ ṣọ́ra kí ọba ayẹyẹ náà ọba Ifẹ̀ kó náà lọ ṣọ́ra. Ògúnwùsì Ọ̀jàjà tù. Ògúnwùsì lọ ṣọ́ra lọ ṣọ́ra ẹ lọ ṣọ́ra <laughs> ẹ lọ ṣọ́ra gan ẹ ń gbàbọ̀dẹ̀ tó pọ̀ jù ní Olúwa wí ẹ lọ ṣọ́ra gbogbo ọba tó ń bẹ ńlẹ̀ Yorùbá ọba kan ṣoṣo ni mo rí mọ̀ pé mọ́ tá a fi wọ̀n mí òun ni Síkírù Adétọ̀nà. Àwùjalẹ̀ tí jẹ. ẹ lọ ṣọ́ra torí ìgbé ayé tí a bá gbé tá a bá gbé sí rere yóò fara wọn fún àwọn ọmọ téèyàn bá bí bí a ò sì gbé sí rere yóò fara wọn fún àwọn ọmọ téèyàn bá bí ẹ lọ ṣọ́ra gbogbo ẹ̀yàn ọba ilẹ̀ Yorùbá ẹ lọ ṣọ́ra ẹ lọ ṣọ́ra gbogbo ẹni tẹ́ pé ráyé lọ́lọ́ṣèlú náà tẹ́ ń gbàbọ̀dè torí owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lógo àwọn tó yẹ kí wọ́n káwọn millions of people tó kó ti ara rẹ̀ dìde ń bẹ nílẹ̀ yorùbá ẹ̀ ń pa ògo wọn olúwa ní sọ fún yín àwọn ọmọ yìí ò ní símọ́ tó bá yá o ẹ̀yin olóṣèlú ìwọ gómìnà èkìtì ẹ̀ fáyẹmí lọ ṣọ́ra ẹ o ò lè di pírẹsidẹ́ǹtì. èmi rò wọ́n máa di pírẹsidẹ́ǹtì. kò lè di pírẹsidẹ́ǹtì irọ́ ló wà ń kó lọ ṣọ́ra ìwọ gómìnà. Ọ̀yọ́ state Mákindé ẹ lọ ṣọ́ra yín olúwa ń bá yín sọ̀rọ̀ ẹ ò gbọ́ ẹ ò ṣòtítọ́ kò sóòtítọ́ nínú gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ẹ̀ ń dààmú àwọn àyànfẹ́ ni ẹ lọ ṣọ́ra ẹ lọ ṣọ́ra <laughs> mo kàn rí wípé ohun tí olúwa sọ fún mi ni wípé ọlọ́run fẹ́ pa yín lẹ́kún ohun tí olúwa sọ fún mi nìyẹn o ohun tí olúwa sọ fún mi nìyẹn o èmi máa ṣẹ̀sín kó tó kúrò èmi gan tó bá kúrò gan kò lè lè lè fi tẹ̀lẹ̀ ẹ rántí pé Babangida ò rẹ́sẹ̀ fi tẹ̀lẹ̀ mọ́. wọ́n wọ àwọn máa wọ sí sanda. sanda. ṣe bíbí bíi canvas canvas rẹ̀ agbádá sá. ọlọ́run wa náà ń gbà yẹn ń gbà tá a wà lọ́dọ̀ bàbá Máyọ̀ gbàtà wà lórí òkè ọlọ́run náà wa náà ṣé wọ́n gbọ́ ni ẹ̀san rẹ̀ ló dé báyìí ẹ̀ẹ́dẹ̀ kíyèsára àlàáfíà ni mi ò ní sọ ju yẹn lọ. lákòótán sá kí tó béèrè last question um, mo fẹ́ béèrè nípa àwọn tó ń ṣeré nínú eré orí ìtàgé ǹjẹ́ mẹ́sẹ̀gì wà fún ẹ rírí tí bàbá ìjẹ̀ṣà ló ẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ń sìn tó yẹ pé wọ́n ló fọwọ́ kọmọ kékeré kò fọwọ́ kọmọ kékeré ló lọ tó fẹ́ lọ sẹ́wọ̀n oríṣiríṣi nǹkan la ń gbọ́ ó ń yọ kíní ti àwọn èèyàn oríṣiríṣi nǹkan ló ń lọ́nu agbo òṣèré ǹjẹ́ olúwa tún wọ́n wá sí wọn ẹ̀sìn báyìí lórí ọ̀rọ̀ bàbá ìjẹ̀ṣà. ṣe tàwọn òṣèré yẹn àwọn tó ń wọnú agbára òkùnkùn lówó olúwa kàn sọ fún mi pé ẹ̀mí wọn ò ní gùn